Ah, ọlọ́mọba àdìsọ́lá ó ń sọ fún ànábì sallallahu alaihi wasallam ó ní fadhakkir inna fa'ati dhikra àtàlàyé fún wa níjẹta ìpè àwọn onímọ̀ nípa tẹ̀síìrù ọ̀nà méjì ni wọ́n pín sí lórí àyà yìí pé ọlọ́mọba àdìsọ́lá sọ fún ànábì pé máa rán àwọn èèyàn létí máa ṣe ìrántí fáwọn èèyàn máa ṣe ìsítí máa ṣe wáàsí fáwọn èèyàn inna fa'ati dhikra nígbà tí ìrántí ó bá ti sàǹfààní aláwọn kan nínú àwọn onímọ̀ nípa tẹ̀sí o láwọn sọ yìí pé ìnáfà á ti zikirọ́ nígbà tí ó bá ti wà nínú ọkàn yà pé tó bá ti borí nínú ọkàn yà yìí pé ìrẹsì yóò ní sàǹfààní wọ́n ní kò ní kí ọdún ní kò ní kí ewu ẹ̀sìn ìrẹsì pé àwọn míì nínú àwọn onímọ̀ nípa tẹ̀sí o àwọn sọ pé kò sígbà tí ìrẹsì ìrántí tí ò ní wúlò wọ́n ní kò sígbà tí ẹ̀ ṣe ìrántí tí ara yà lè fi bí òwúlò wọ́n ní bí ò bá wúlò fún ẹni tó sọ fún kí ò gbá wà tí ó ti fún yóò sì wúlò fún ọ tó sọ yóò máa jẹ́ ìrántí fún ọ náà yóò sì tún máa ṣe okùnfà tó fi rí ẹ̀san gbàlódọ̀ ọlọ́wọ́ bá dìjọ́lá tó bá dìjọ́ òkúta ìyáàmà látara pé kíni látara pé ó ti kíni látara pé ó ti ìrántí Allah subhanahu wa ta'ala. Naam ọlọ́ọ̀bá àríkẹ́lá ní fadakir inna fa'ati zikra ọlọ́ọ̀bá àríkẹ́lá ní ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam máa rán àwọn èèyàn létí nígbà tó bá ti rí pé ìrántí ó sàǹfààní ọlọ́ọ̀bá àríkẹ́lá wá pín àwọn èèyàn sí méjì ó ní sayazakkaru man yakhsha wa yatajannabuha al-ashqa ẹ gbogbo ìgbà bá ti ń ṣèrántí téèyàn bá ń ṣe wáàsí fún àwọn èèyàn ọlọ́ọ̀bá àdìgbò láti jẹ́ kó yé wa pé sàyẹ́sà gárú mayàṣà ẹni tó bá bẹ̀rù ọlọ́ọ̀bá àdìgbòlá ẹni tí fàyà bá ń bẹ lọ́kàn rẹ̀ ẹ òun náà nìyàrá tí yóò ṣe láǹfààní. ayé alẹ́ ni yàrá òwú káwọ́fán àlẹ́ẹ̀lì ẹni tó bá jẹ́ pé ìbẹ̀rù tó bẹ̀rù ọlọ́ọ̀bá àdìgbòlá yìí ó bẹ̀rù rẹ̀ látara ìmọ̀ tó mọ́ ọlọ́run ọba tó lágbára láti ṣe kíni ọba tó lágbára láti fi àjọ sẹ́nìkan kò ní bí ọba tó lágbára láti fi ọ́ sínú ná sẹ́nìkan kò ní yẹ lọ́wọ́ ẹ̀wò àdúgbò àwọn sẹ́ni bíbí tọ́lọ̀ ọba àlejò láti èyí tẹ́yìn bá wá mọ ọlọ́run ọba àlejò ládé bẹ́ẹ̀ kò sí ìkankan tí yóò fi fún yà tó ju ìbẹ̀rù lọ. irú ẹni tí ó wá bẹ̀rù ọlọ́run ọba àlejò ọlá yìí ẹ ìbẹ̀rù yìí yóò jẹ kọ́ kí ọlọ́run ọba àlejò ọlá mọ bàbàrà nù ẹ̀mí ẹ̀ yóò máa gbé ọlọ́run ọba àlejò ọlá tóbi ìbẹ̀rù yìí òun náà ni ó mọ̀ wá mú síkíní òun náà ni ó wá mú ní wàá tó gbà wá tí wọ́n bá ṣe wá àdìmú òní ẹni tí tó máa ṣe wá wọ́n bí ọ̀nà ọba àlejò tí wọ́n ṣe fóun áyà tí wọ́n mú wá nínú Al-Qur'an òun náà lẹ́nu yóò máa wò pé a ọ̀rọ̀ ẹni kọ́ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala yìí látara bẹ́ẹ̀ yóò máa wá ṣe kí ni yóò máa wá bí ìrántí ọlọ́run yóò máa rántí ọlọ́run ọba àdìjọ́lá nígbà tẹ́ bá ti wá àdìkún tó wà níbi ìbàjẹ́ tẹ́ bá ti wá àdìkún sàyẹ́sàkẹ́rù yóò ṣe kí yóò ti kó mẹ́lẹ̀ èèyàn méjì ní máa èèyàn méjì tá a bá ti wá àti fún yàn tá èèyàn méjì èèyàn méjì lè yẹn máa pín sí ẹrù ní ìbẹ̀wò àti wòótọ́ lára yóò ti tẹ́ lára rẹ̀ ẹrù ti ráyè padà ọlọ́run bá àdékẹ́lá wá ní wọ̀yẹ́tà jáde-nàbó àṣọ ìpín ẹlẹ́ẹ̀kejì òun náà lọ́nà ọba àdékẹ́lá ròyìn pẹ̀lú àṣọ ẹni tí ó máa jìnnà sí ìrántí tí ó máa jìnnà sí wáàsí yóò máa jìnà sọ̀rọ̀ ọlọ́run ọba àlejòlá tẹ́ ẹ bá ń sọ fún yóò ní gbọ́ ọlọ́run ọba àlejòlá ní àwọn náà ní al-ashqa wọn náà ní ẹni tí ń ya ilé ní gúdù méèyàn sábà níṣẹ́ pé yíò ìtumọ̀ eléyìí níbi ni pé ẹni yóò délé ní gúdù máa wá sọ pé al eléyìí ń tẹ̀kù sí ìlú ni òun tó yẹ lé gúdù àwọn ẹgbẹ́ rẹ̀ lókù lọ ọlọ́run ọba àlejòlá wá rò ee àwọn tó jẹ́ pé àwọn tí wọ́n yẹ lérí ibú àwọn náà ní ìdàkejì àwọn tí wọ́n yẹ lérí ire àwọn tí wọ́n gba wáàsí <clears throat> tí wáàsí sáǹfààní lára wọn àwọn yìí wọn ní ti àmọ̀mọ̀ pé kíni eléri ire yẹn ni wọ́n. ẹ ẹni tó yẹ lérí ibú èèyàn òun náà ni wọ́n máa tẹ̀sí ọlọ́wọ́n bá àlejò ọlá rú òun náà ni wọ́n máa wí ikú inú ẹ̀sìn tí wọ́n bá wá pàkíyèsí ẹ̀ lórí ti ń

ó wá káwá wo sálàbù wo ló fẹ́ ní irú aṣíwájú wo ló fẹ́ ní tó ń pọ̀ sí rẹ̀ ṣé sálàbù tọ́lẹ̀ mi àbí sálàbù ń tọ́lẹ̀ báwọn ẹni ire àwọn ẹni ire ló ní ni tó jẹ́ ìsíwájú àbáwọn ẹni ibú pẹ̀lú pọ̀ sí. mùsùlùmí òdodo yóò máa ní sálàbù tọ́lẹ̀ yóò máa ní àwọn ẹni ìsíwájú tí wọ́n ti kọjá tí wọ́n jẹ́ àwọn ẹni ire mùsùlùmí yóò máa ní wọn tí tá a bá ń sọ̀rọ̀ nípa sálàfù sọ̀rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn sálàfù sọ̀rẹ̀ mùsùlùmí òdodo yóò máa dá ìsìn rẹ̀ padà sọ́dọ̀ àwọn tí wọ́n gbà wájú ẹ̀ yóò wá dá padà fáadìtì tí ó rí lọ́dọ̀ àti sallallahu alaihi wasallam gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣe ẹ̀sìn ká tá ní kó máa dá ìsìn yẹn padà tá ń dé jẹ ń dé àwa rí i pé ẹ̀sìn yẹn ò tún lọ́dà nẹ́bí sọ̀rọ̀ àwọn àríwá sọ̀rọ̀ àbí irú ẹni báwọn fèsì ìsìláàmù ní ṣe irú ẹni báwọn tí wọ́n bá ṣe wá àti fún ó yẹ kó débi ó yẹ kó tètè padà nù kẹnu rẹ̀ ni ó padà sójú ọ̀nà tó tọ́ irú àwọn tó wá wá jẹ́ pé àlè ashkọ̀ àwọn tí wọ́n yẹlé ní ibú èèyàn àwọn tí wọ́n fi yẹlé ní ibú jù ọlọ́wọ́n bá àwọn ni wọ́n máa dẹ̀sìn náà bá àdìsẹ́ lárú àwọn ni ìdí wọn máa sọ láàrin ní pé ó ṣe déédéé pẹ̀lú táwọn tàbí ọlọ́wọ́ tàbí àlẹ́sọ̀ wà wà lẹ́sọ̀rọ̀ tí wọ́n sọ àwọn náà làwọn táwọn máa ní pé bí wọ́n máa sọ yóò yàtọ̀ sí ìgbàdá ànábì sallallahu alaihi wasallam sọ fún aníbẹ̀ lápọ̀ọ́lẹ̀ wọ́n àti bẹnu alukur'an kí wọ́n máa sọ pé alukur'an ti sọ̀rọ̀ lọ pé ọ̀rọ̀ ọ̀nú ẹ̀mí ni alukur'an pé kì í sọ̀rọ̀ tí ọlọ́run pé ọ̀rọ̀ ọ̀nú ẹ̀mí ni jìbìrìlù yóò wá sọ yóò kó ànábì sínú ẹ̀ ànábì yóò kó sínú jìbìrìlù yóò wọnú ẹ̀ látara bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn ti wá wọnú ẹ̀mí ànábì pé èsù ọ̀rọ̀ náà sọ jáde lẹ́nu. ládùúgbò àwọn àyà tó pọ̀ yìí tọ́lọ̀ ọba àdìgbẹ́ láti sọ̀rọ̀ fún wa ọlọ́run ọba àdìgbẹ́ láti sọ́mí kan ànábì sọ̀rọ̀ àníbi àwọn sáré gbà ní nígbà tí ìbílí bá ń ta àbò ìwọ́n sì ní ìbílí ó ló kà á fún ìwọ́n sọ fọ́fẹ́ kójú náà nìyẹn kọ́dà òun lágbára èso sẹ́ṣá èdè èdè tí ó kàn jẹ́ bí ànẹ́bí tá ànẹ́bí kan fi gbé ọ̀rọ̀ jáde by implication nígbà náà bá jẹ́ ibo ni nígbà tí ìbílí wà náà mìíràn ibo náà ànẹ́bí gbé ọ̀rọ̀ jáde ọ̀rọ̀ tó burú jáì ni o ọ̀rọ̀ tó burú jáì àwọn ayàkùnrin tó wá pọ̀ sí sọ̀rọ̀ pé ọlọ́wọ́ bá àdìjọ lábá àdìjọ musa sọ̀rọ̀ ńkọ́ kí ni nǹkan tó fẹ́ wí báwọn wàkọ́lá lọ́pù fún mọ̀dé òun ní àṣẹjìbìlákùn ọba ń sọ pé ẹ̀sìn ní ìdá ìlú níbo láwọ̀ àti gbogbo àwọn èèyàn ní ìbìdì lágbára ìrìnkú nínú o bí ẹ bá ti sọ gbogbo àwọn sọlá nínú ẹ̀sìn ẹ̀mọ̀ tó rẹ̀ ní báwọn ti ti ìrìnkú rìn yóò bí ẹ bá ti sọ̀sọ́ kúsọ ní ìbá ti jàyà fúyà èèyàn tí ò bá pọn rẹ̀ dé nínú ẹ̀sìn ọlọ́run ọba àdìsọ́lá ẹ̀ kò sí tààrà àmọ̀ fún èèyàn tó bá jàyà fúyà ní ẹ̀sìn kí wà sí òwúrò fún lórí pé àwọn sàárẹ̀ ànábẹ̀ tó wà ní láyé àlẹ́ yìí mú kéèyàn wá máa ṣe kí kéèyàn máa bẹnu fún wọn kéèyàn máa fi ẹnu àbùkù sàárẹ̀ ànábẹ̀ kéèyàn bá sọ fún bàbá rẹ̀ pé

ẹ wá máa wo kaba wọn kéèyàn máa wá bú àwọn sábẹ́ ànábì nígbà téèyàn bá ti wá ṣerú eléyìí ẹ bóyá èèyàn mọ téèyàn tó ń gbà wọn ni ẹ bóyá kí ní kan náà lè jẹ yóò ní bóyá kàkúkà lè kà náà ni tó pààyàn lérí téèyàn fi wá ń sọ orí eléyìí nígbà tí wọ́n ń tẹ àkíyèsí yàn tójú rẹ̀ wá là ọwọ́ ni ara ògbó àwọn sábẹ́ o tẹ̀wé tó bá ti dá báwọn ọwọ́ ni táwọn sábẹ́ náà kúra wọn. nígbà tí ó ti yá ó ní sẹ́wọ̀n làkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ jà rọ́hà Abu ịma ni sẹ́bẹ̀ rẹ̀ ń kọ́ ìmọ̀ ìdí máa fi pààyàn lójú láyé òun náà ní kíni òun náà ní kéèyàn ó dákẹ́ nígbà tí ò bá ti kíni nígbà tí bá mọ̀ ẹ̀ ti sọ̀rọ̀ pẹ̀lú gbogbo gbólóhùn ọ̀kan tí máa ń jáde báyìí yóò ti máa ṣe kíni yóò ẹni tí sọ̀rọ̀ yìí láti kọ́kọ́ mọ̀ wípé níbi ilmul hadith ẹ amọ̀gbẹ́sẹ̀ òru amọ̀gbẹ́sẹ̀ òru sẹ́ni tí ó bá ti gíni sẹ́ni tí ó bá ti bá òru lórí nítorí pàdé yẹn tó ẹ̀ ẹ̀dínà tó bá tó bá ti lè kúríyà wà máa wòlí pàdé nàbí màrúkúrú wà máa lè sáàbì ẹ̀ wà lè màrúkúrú nígbà tí a bá ń sàlàyé oníràrà hadithi a bá wá sọ pé wà máa wòlí pàdé nàbí màrúkúrú èyí tá a bá ti àdéhùn tó bá ti dọ́dọ̀ ànábì tó bá ti gbé dọ́dọ̀ ànábì bìrì báyìí sani ànábì sọ báyìí òun náà láti ní mọ̀ọ́fọ́. wà má rí sáàbì rí òwò àti máa òwe èyí tá a bá ti sọ pé kí ni tá a bá ti sọ pé ẹni tó jẹ́ sáàbì rí tó wálé yàrá sáàbì ànábì tó wáyé pé àtàbí jẹ sọ́dọ̀ rẹ ni òun láwọn kò ní mọ̀ọ́fọ́ ó ní almarfu nínú àlùwáhì alhadith hadithun da'if walmarfu nínú àlùwáhì alhadith hadithun da'if ẹwùn gaba ó ní hadith tó bá jẹ́ marfu nínú àwọn alhadith <laughs> ó ní hadithun da'if ayọ́kọ̀ bá jù mọ́nù nítorí gbogbo àwọn ìdáàbòbò lálàbí àti hadith marfu náà ni wọ́n ìtumọ̀ marfu ni pé ìtọ́gbọ́lá àti sọ̀lá wà ní ọ̀sán lánàá ní ìsìn òun ni wọ́n á tún sọ pé kíni ó gbà tí ò ráyè yọ níbi tá a ti ń kọ́ àwọn kéékèèké tí wọ́n ti ha sórí tí ìwà rọwọ́ yọ ń bí ìbẹ̀kùníyà ó tún wá débi ilmu jáde wọ̀ tààlì ó wá jáde wọ̀ jẹ́ ìsọpẹ́ ẹ̀ka oúnjẹ ìgbésẹ̀ bí àwọn ní àwọn jáde wọn a máa wọn o subhanallah tàbí eléyìí o o tàbí eléyìí o tàbí o ó wá ha dá já àyèmọ̀ká ni àyèmọ̀ká tó ni àyèmọ̀ká tí ojú máa ń gbàyàn ma àwọn sàádà nẹ́bí ti débì kan ó ipe ọ̀pọ̀lọ́ nípa bá débi ìkáṣe gíní káfò àwọn ìsàbí ànábì ti eré kọjá afárá síwájú káfárá tó já ẹni tí nǹkan bá yé nínú ìmọ̀ mustalawu hadith tí máa ń ṣe dirasatu isnad tí ń ṣe ìwádìí àwọn kọ̀ọ̀kan tó gba hadith wá tó lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam al-isnad nǹkan tó ń pè ní al-isnad òun náà ní sílùfì látòkù wá òun náà ní kéèmì àwọn alẹ́dì tó ń sinú ilẹ̀ nìbẹ̀tì tó jẹ́ pé oníwà lọ sọ wákàlẹ̀ sára ọ̀rọ̀ òun gẹ́gẹ́ látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ lágbájá látọ̀dọ̀ lágbájá ẹ̀ látọ̀dọ̀ tó fi wádọ́lá àdébí sallallahu alaihi wasallam ìmọ̀kan ni ká sì wádìí nípa àwọn kọ̀ọ̀kan wọn a máa wá sí ìwádìí gbogbo nípa gbogbo yẹn láti ń gba látọ̀dọ̀ Bukhari bó ló ṣe rí awádìí ẹ̀ ẹnjẹ́ nípa lọ́gọ́dọ̀ rẹ̀ kó ló ti rí àwádìí ẹ̀ lórí sáàbì yìí àmọ́ tó bá ti délé àwọn sàádé ànábì ẹ̀ lórí ẹ̀rí kankan tó kàn nípa ní jáde fún wọ́tà ó wá dára àwọn sàádé ànábì ní wọ́n ní dọ̀yì àbí wọ́n ní kàjá ẹni tá à ń sọ yìí òun ló kọ́kọ́ gbé ìdún máa ń dára àwọn sàábé tó látara bẹ́ẹ̀ ló fi wá jà rọ́ha àbúrò rọ bẹ́ẹ̀ ni nínú ọ̀dà àwọn onímọ̀tọ́lá wal hadith láti ẹ̀júlẹ̀ fún ọ pé o fẹ́ jà rọ́ha àbúrò rọ òfin kan máa tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ al-majruhu la yujarrih ìwọ́n tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ tẹ́lẹ̀ wòlé báyìí lọ́bẹ̀ al-majruhu la yujarrih òfin tó nílẹ̀ ni sábà ti fi pé kàn ọ́ bẹ́ẹ̀ al-majruhu wọ̀nyẹn ìwọ gan adi ká ìwọ ni láti ń tẹ́lẹ̀ náà ẹni sọ yìí wọ́n wá jẹ́ màjú rúhù wọ́n wá ní wọ́n tẹ̀lé ṣe kí wọ́n fẹ́ jẹ́ àráhà kọ́lá tó bá jẹ́ àwọn àwọn màásìrù náà ń jẹ́ náà ọgbẹ́ pọ̀ lẹ́yìn títí lára rẹ̀ ọgbẹ́ ọgbẹ́ ọgbẹ́ ìtakò nǹkan tó ní lẹ́nu ẹ̀sìn àárín ìlà bẹ́ẹ̀ lèbá ń bẹ́ẹ̀ wọ́n láti tó ní padà wáyé àwọn òṣìṣẹ́ àtọ́lẹ̀ sáà nàbí sọ̀lá wà lẹ́sẹ̀ sálà ní ṣùgbọ́n ọmọ ìtakò yìí náà ọmọ sọ pé Buhari sọ pé àtẹ́bí sọ̀lá wà lẹ́sẹ̀ sálà á máa báwọn ìyàwó rẹ̀ lù pọ̀ nígbà tó bá ń ṣe àìsàn lọ́wọ́ iná bẹ́ẹ̀ ọmọ àjọ pé Bukhari ó àdìdì wá pé àdúrà àdìdì mẹ́rin yìí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ àjọ pé ànábì Bukhari gba àdìdì wá pé ànábì sallallahu alaihi wasallam ní sẹ́yìn máa ń kírun kọjá sí pa ọmọ ní bẹ́ẹ̀ àwọn tẹ́lẹ̀ tó wá sọ ọjọ́ àwọn sàábì ànábì ẹ kò lóhùn ìlú gbogbo wọn pátápátá ìlú ni wọn ẹni ló dúró déédéé nínú ni wọn wọ́n yẹ ẹni a máa kẹ́mi pé ó parọ́ ìtawá ni ó parọ́ máa nẹ́bí sallallahu alaihi wasallam ìkẹ́sì tó burú jù nù ní kẹ́sì rẹ̀ síyàn sábà jàrá ayọ̀ òun náà òun náà ní wọn a máa jàrá ayọ̀ pẹ̀lú tó ilẹ̀ túbùlù hẹ́b wọ́n ní bẹ́yàgbà tó jẹ́ pẹ́gbà tó dàgbà tán ẹ̀ wọ́n ní tàgbà yìí arọ́ ìyàkà nígbà tó dàgbà tán sàgbẹ́bẹ̀ bá ti dàgbà tẹ́lẹ̀ wọ́n bá náà àdéhùn ndị tóbi kálí látàrí kò ní dàbí tẹ́lẹ̀ mọ́ yá ẹni yóò ẹni tó nímọ̀ nípa hadith tó gba wa àmọ́ tó padà yá dé ó padà change eléyìí àyípadà òdì ìbá àti hadith tó bá rẹ̀ ìgbàtà ìpadà bá a mọ̀ gbàtà lákọ̀ọ́kọ́ wọlé káwá ní ó burú káwá jẹ́ ara ẹ̀ pẹ̀lú pé ẹni yóò ká ní mùtáhàbù ẹni tá a kẹ́mi rọ́tì àbí ká sẹ́ni kàzá irú eléyìí ní sèyí gbogbo àti tó bá sọ láti gbàtà láti gbogbo àti tó bá sọ àti kékeré rẹ̀ fún ìgbà tó fi dàgbà ní gbogbo ẹ̀ pátá hàdà gbogbo o gbogbo ẹ̀ ara tí ò ẹni níbi mọ́sálà alhadithi nù iwọ fẹ́ jà rọ́hà àbúrò rẹ̀ o ó fẹ́ pè lónírọ́ ọ wàá sọ bó pè lónírọ́ bí àwọn hadithi kan pé àwọn hadithi kan tó bá ti gbà wà ní pélé wọlé ó wàá gba àwọn wọlé ti alhadithi ẹni tó bá ti pè ní àti tó bá pè ní gbogbo hadithi kò wúlò so wọ́n ti gun gire wọ́n ti gun kí wọ́n ti kọjá afárá yàtọ̀ wọ́n ti gòkè odò kábàrà ó tó já tí mo fẹ́ sọ̀rọ̀ wọ́n ti gòkè odò kábàrà ó tó já kèé sàwọn bá pọ̀ lẹ́yìn láàṣẹ̀ wàá máa sọ pé à ń rí àlékún kan lára wọn. òwúrọ̀ àwọn nǹkan báyìí nìsín ọlọ́run àlejòlá ó wá júwe fún atal quran ó ní wàyàtà jẹ́ àdínàbò àlàṣọ òbí ọ̀rọ̀ yìí ẹ̀ sọ fún wa sáàmì lánàá sálàmàtì tó a sọ ẹni tó bá gba wájú rẹ̀ dé gbogbo àwọn nǹkan wọ̀nyí pé ìwà rí wí tí ó sì gba wáàsí ọlọ́run bá ti ọlá ní wọ̀yáta jẹ́ nàbó hàlẹ́ aṣọ ẹni tí ìdàkejì eléríire àtẹ̀rí eléríire ìdàkejì rẹ̀ wọn náà ti ṣẹ̀kì yìí ẹni tí eré ibú rẹ̀ tún wá gba ó tún gbókùn ọlọ́run bá ọlá ní yóò máa jìnnà sí ìrántí nígbà bá ń alẹ́ ọlọ́wọ́ bá lè kíọ́lá ó wá sọ fún wa ìpè irú àwọn kan máa jìnà sí ìrántí tẹ́ ẹ bá náà wọlé sí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá lè kíọ́lá tí wọ́n máa jìnà sí àpadàbọ̀ wọn nígbà tó bá ti jọ gbídà sí yàrá ọlọ́wọ́ bá lè kíọ́lá ni àwọn tí wọ́n ya ilé ibú parí àwọn ni wọ́n jìnà sí ìrántí tẹ́ ẹ bá náà wọlé sí nítorí pé ajá tí ó lù kò ní gbọ́ bèrè ọdẹ ó sáfẹ́ nù náà ni. Allah bá àríkẹ́lá wá ní alẹ́lẹ́ yẹsùlá ní ara lùkùbà ẹni tí ìrìnàjò bá ti sàǹfààní fún tẹ́ẹ̀sì wá sí fún tí ìrìnàjò rẹ̀ ẹni tó bá jíjọ́ gbé dàrí kìámà Allah bá àríkẹ́lá ní irú ẹni bẹ́ẹ̀ yẹsùlá ní ara lùkùbà Allah bá àríkẹ́lá ní iná ńláńlá ní wọ́n